Miliki Express lètò ètò ní Miliki àlejò wa àtàtà àlejò wa pàtàkì tí mo sọ fún yín pé gbogbo wa lórí ètò lẹ́ẹ̀ni mo fi ṣe bójúbójú fún yín pé ah, ẹ má yẹ kí n jà yín sí ẹni tó ń bọ̀ àmọ́ ní báyìí a ti ṣe kíni a ti ṣe aṣọ lójú eégún tí wọ́n pé ó já jẹ́ ṣàfihàn fún yín fáwọn ará ilé tó ń dúró de abala tí a ti máa ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa pàtàkì àlejò mi ọ̀dọ́ ni wọ́n obìnrin ni wọ́n àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí ọkùnrin ń ṣe ni olómìnira lọ gbó wọn wá pẹ́ tiẹ̀ wá ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ohun tí èèyàn láàyò láti mọ̀ nítorí kójú ohun tó jẹ́ pé ọ̀tá bá ní ká àbùkún ṣe ohun tí ó rọrùn kó ṣe ohun tó jẹ́ pé ó jẹ́ ohun tó yẹ kí obìnrin máa ṣe àwọn tí wọn wọ́n fẹ́ràn láti máa ṣe alábòójútó àwọn olórin ẹ̀bí ẹ̀jẹ̀ ẹ̀tẹ̀tẹ̀nà ni òun kọrin ni o òun ṣe eré orí ni àwọn dá láti máa ṣe àbójútó gbogbo ohun tí ó bá yẹ kó lọ létò ìjọba bí iṣẹ́ orí ṣe rí pé kò ń ṣe ohun tí ó rọrùn àwọn tí wọ́n ń ṣe pọ̀ àmọ́ agbóhùn wọn lónìí lè ṣàlàyé kí nìkan tá tiẹ̀ ń sọ nípa àmójútó tágọ́ ní mánéjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn tí mo fi tọ̀wọ̀tọ̀ kíkà bọ̀ sórí ètò Miliki Express arábìnrin punja punja punja punja yẹn gangan gangan mo fẹ́ lò ṣe láìkẹ́ ẹ̀ bẹ́ẹ̀. mo láìkẹ́. ẹ̀jọ̀ kí orúkọ yẹn kí ló kí ló bí orúkọ yẹn gangan náà torí mo pé punja kọ́ ni mọ́mí àti dáàdì sọ yẹn. <laughs> mo ṣáà láìpẹ́ kẹ́ máa pè mí Punja kì í ṣe orúkọ tí dáàdi àti mọ́mì mi fún mi nìyẹn ṣùgbọ́n nísìnyí mo ti adopt orúkọ yẹn Punja orúkọ tó ní agbára ni ẹ bá mi kí àwọn aráalé tán wọ̀nyí lọ́wọ́ lọ́wọ́ báyìí. ẹ̀yin tèmi báwo ni orúkọ mi ni Punja. Punja <laughs> kí ni orúkọ yẹn gangan gangan tí mọ́mì àti dáàdi sọ. Ah, orúkọ mi ní èdè Yorùbá Ayọ̀ ṣùgbọ́n ní èdè gẹ̀ẹ́sì joy. ó yá ẹ sọ ẹ sọ orúkọ bàbá lédè yorùbá ó yá. a akọ èdè yorùbá akọ ni kéèyàn máa ṣakọ tó. ọyẹ tí mò ń mí o ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. ẹ ṣe gan ẹ ṣe gan ó dá yàtọ̀ ó unique ṣé ah, hmm. natural um, dada ni àbí ẹ ṣe. ó natural ni natural dada bó ṣe wà báyìí ni hmm. kò jẹ́ pé mi ò lówó bíi ti ń nà ẹ mọ̀ ẹ ah. gbogbo week so ìgbà tí mi ò lówó yẹn mo rí i pé ah, kí ni next option tí mo lè gbà mo rí i pé ó dà pé dada ni surest way. ẹ ní sòótọ́ ọ ṣé mo pa àwọn tó ń keep natural hair yìí àwọn lọ́nà owó jù. kò ná mi lówó èmi nìkan fara mi ṣoṣo èmi ni mo hmm. ń ṣe irun mi fúnra mi kò sẹ́nìbọ̀dì hmm. tó ń fọwọ́ kan irun mi báyìí lọ́sọ̀rọ̀ báyìí. park everything fún mi máa ń fọ fúnra mi. àmọ́ ká má parọ́ rẹwà ká má parọ́ ó fine ló kọ̀ yẹ pé tí má ní kí n ṣe irun yìí tẹ̀sítọ̀ <laughs> iṣẹ́ náà ló máa jẹ́ fún mi. ẹ wọ ẹ ká mẹ́nu kúrò lórí irun ká lọ sí orí pé à ń ṣe àbójútó olórin gẹ́gẹ́ bí obìnrin kí ló mú yín wò pé eh, mo lè manage artist máa ní ẹ̀bùn ni nítorí ìgbà míì èèyàn máa rí ẹni tó ní talent yẹn tó ní skills yẹn láti ṣe nǹkan ṣùgbọ́n tí ò bá ti ní ẹni tó máa mójútó wàhálà ló máa ń jẹ́ so ìgbà tí mo ti rí àwọn èèyàn tó ní àwọn ẹ̀bùn kan tó jẹ́ pé tí wọ́n bá ti fi gbogbo ọkàn sí láti ṣe wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe àṣeyọrí nínú iṣẹ́ náà so mo kọ̀ gbà ah, kémi náà kí n lọ fi ara mi sí àwọn àwọn àwọn èèyàn tó ń ṣe ẹ kí ló ń pè tó ń manage àwọn artist mo sọ̀rọ̀ nípa artist lẹ́ẹ̀kan mo ti rò pé máa dárúkọ pé òkè o nígbà tí mo wá ń lọ ìrìn àjò mi o jìbó wá sọ pé ó yá o kúnjà o máa manage mi o àbí bóyá èèyàn kan ló kọ́ pè mí pé ó yá o ah ó ní ọmọ bọ̀bọ̀ kan tó ń jà tó ń kọrin gan mo lè fẹ́ kó tó bá ti ba ṣiṣẹ́ papọ̀ báyìí ah ah ó tún máa yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ artist wo gan àbí àwọn artist wo gan lè manage bàbá yẹn lè ṣe máa manage mi gan báyìí sọ̀rọ̀sọ̀rọ̀ ní mi kẹ́ wá manage mi àwọn artist wo gan lè manage báyìí báyìí báyìí. máa ní pé mo ní artist méjì lọ́wọ́ báyìí um, ìyẹn tó tóbi jù nínú wọn ni Jibo and um, ìkejì ni Easy Boy upcoming ni mm-hmm. ṣùgbọ́n ó ti ju upcoming lọ kò kàn tí ì ní platform ẹ̀ tó máa gbé jáde dáadáa. Um, báwo méjì ni báwo ló ṣe rí gẹ́gẹ́ bí obìnrin tí ẹ̀ mánéjì ọkùnrin tó ń kọ orin. àwọn ọkùnrin wọn kì í gbọ́ràn. ẹ̀yin ọkùnrin ṣe ń gbọ́ àwọn ló sọ bẹ́ẹ̀ o. so láti bá ọkùnrin ṣiṣẹ́ ìwọ gangan wá ṣe kí ni wá tiraka torí ìgbà míì wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ọkùnrin yẹn wọnú iṣẹ́ náà àmọ́ ìgbà míì kì í ṣe bẹ́ẹ̀ tó bá ti ní ẹni tó máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu mánéjà ẹ̀ ìyẹn gangan ni iṣẹ́ tó wà ń bẹ̀ àmọ́ àmọ́ um, artist ni wọn kì í gbọ́rọ̀ um, mánéjà eh, lẹ́nu àbí báwo ṣe fẹ́ sọ exactly so wàhálà máa ń wà hmm. wàhálà máa ń wà gan ni but tó bá ní artist tó máa ń gbọ́ ọ̀rọ̀ pé à a fẹ́ gbé orin jáde o dẹ̀ ni pé à mi dẹ̀ ti lọ wò ta mo rí pé à orin tá a fẹ́ gbé jáde yìí sìn ká má gbé jáde o àwọn èèyàn nígbà tiẹ̀ o artist yẹn nítorí ó ti record ó ti gbé gbogbo ọkàn ẹ̀ pé eléyìí ni eléyìí o a fẹ́ ráìdẹ̀ pé no orin eléyìí gangan gbọ́ tó bá jẹ́ ẹni tó máa ń gbọ́ràn tó bá ti lọ síta nítorí àwa gan máa ń ṣe research tiwa fúnra wa a máa lọ síta Beat wo gangan ló ń dùn mọ́ àwọn èèyàn nísìn so to bá ti wá padà sílé wa lọ bá ti ṣe pé wọ́n orin báyìí báyìí ni kò ṣe o bíìtì báyìí báyìí ló ń lọ síta o so um, tó bá ti settle yẹn ń every other thing ó lè máa lọ jẹ jẹ. jẹ tábàrà ní ká wò látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé à ń mójútó olórin professionally bẹ̀ ṣe sọ kí ni àwọn ìdojúkọ tẹ́ ti rí nírìn àjò pé and manage artist. Ah, nítorí pé obìnrin ni mí àwọn èèyàn máa ń fojú kékeré àbí báwo ni máa ń báwo ni mo ṣe fojú kéré yín. ẹ eh, wọn máa yes torí wọn rò pé ọkùnrin nìkan ló lè ṣeṣẹ́ yìí àǹtá bá ti rí gbogbo àgbáyé nǹkan tó ń ṣẹlẹ̀ ń sẹ́ni tó ń manage Wizkid um, obìnrin ni mm -hmm. apart from Sunday Ààrẹ bàbá Tuale tó yẹ pé bàbá wà náà jàǹbí anything tó bá ń ṣẹlẹ̀ náà jàǹbí òun handle everything but tó bá ti wo nǹkan tó ń ṣẹlẹ̀ abroad pẹ̀lú Wizkid obìnrin ni hmm. so tó bá fún àwọn obìnrin láàyè díẹ̀ kó ń fún wa ní respect yẹn pé ah obìnrin ni o ṣùgbọ́n ó lè ṣe iṣẹ́ tí ọkùnrin náà ṣe so àwọn èèyàn máa ń fojú di obìnrin so hmm. those are the challenges anyway tí mo lè mọ̀ pé ó wà ń bẹ̀. Hmm, ìyẹn ni wípé ẹ ṣáà ti rí i pé what a man can do èwo má kàn lù bẹ̀tà bẹ̀tà bẹ̀tà bẹ́ẹ̀ sì gan ẹ má fojú kéré wa nígbà tí máa kọ́ pàdé àǹtí tẹ̀ ń wò ẹ̀ hmm. mo pàdé wọ́n ṣe múra bíi tọ́ ń bọ́ náà rè tọ́ ń bọ̀ gẹ́gẹ́ o mo tún bèèrè lọ́rẹ́ kejì mi pé àjọ ń sọ fúnra pé ṣóbìnrin ni ṣọ́kùnrin ni ṣóbìnrin ni ṣọ́kùnrin ni pàtó súnmọ́ atọ́ra tó di pé à obìnrin ni kò ń ṣọkùnrin o irin sí wọn ìsọ̀rọ̀ sí ìṣe sí wọn ó mú mi wá wò pé ẹ̀wà náà dàbí pé iṣẹ́ ìgan ló sọ yín di ehm, ó sọ yín di hmm. ṣé iṣẹ́ ìlú jẹ́ kẹ́ máa múra bí ọkùnrin ló yẹ kẹ́ máa ṣe é o pé ọkùnrin kéré mi ní indọ́sítì mo gbọ́dọ̀ ṣòwò pé mo wà capable ẹ má parọ́. èmi ò ní parọ́ addition ni ó pọ̀ mọ́ <laughs> why àbí tí mo fi ń dress by àbí mo ṣe ń fi ara mi fún àwọn èèyàn pé ah, èmi lè lè torí kò sáàyè kí wọ́n máa wọ skirt tàbí kó máa wọ gown tàbí wọ́n máa ṣe hmm. make up tàbí wọ́n máa pack irun kiri àyè yẹn ò sí ń so àyè kékeré tó ní kó sáré fa kó rẹ̀ gbé kí wọ́n pè kí rẹ̀ gbé tọ́ọ̀pù sí ó yá iṣẹ́ nìyẹn so torí gbogbo eh, most of the times a wà lójú ọ̀nà alẹ́ o a ní timetable alẹ́ o àárọ̀ o ọ̀sán o anytime wọ́n lè pẹ́ pé ah ọ̀gbẹ́ni o eh, wọ́n fẹ́ rí jìbò níbì kan àbí wọ́n fẹ́ rí ẹnìkan ń bì báyìí o ṣé o lè bá wa gẹ̀ẹ́tì mo ti bọ́ sọ́nà nìyẹn hmm. so kò sí time kéèyàn máa ṣe oge yẹn so màá ní pé Mm, tẹ́ bá rí mi lọ́jọ́ sunday tí n bá ń lọ church báyìí máa ń à gown pẹ̀lú gèlè ni ó máa ń kó sí àwọn èèyàn onímọ̀ pé à the same person tí mo rí lánàá tó kó sí mi ṣòkòtò àti bú. ó yẹ ká lè rí àwòrán kẹtì ẹ̀ bá ṣe múra bí obìnrin fúnra mi mo fẹ́ rí torí tó fa mi tí ì rí rí òkè má fi hàn yín tá bá ti. àpò àpò tí wàá bó tẹ́ bá fi hàn mí ń fa ẹ̀nìyẹn.